السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على في المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك فلنبا عليكم إكيالون أولي أجنجة الله كما با النبوة محمد sallallahu alaihi wasallam ilé ni ètò at-tawhid èyí tí àwọn jama masasi fatima ní òpó màlú tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiolan ọba ọba alekiola kó san wọ́n ní ẹ̀san dáadáa kúkọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ṣurutu qabulil ibada àwọn mọ́jẹ̀mú tí ọlọ́run fi ń gba àwọn ìjọsìn lọ́wọ́ wa wọ́n jẹ́ méjì ni alákọ̀ọ́kọ́ ká sí ìjọsìn náà ti torítọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kájíkó bá ìlànà tànẹ́bí sallallahu alaihi kájíkó bá kó bá súnà gbogbo ìjọsìn bá ṣe tí ó bá sí méjì ọba ò ní o. tí ẹ bá ṣe tó ìtọ́ lọ́wọ́ bá tí ó bá bá súnà mú ọlọ́run nígbà lọ́wọ́ wa bí ẹ bá ṣe tó bá súnà mú tí ó sì tó ìtọ́ lọ́wọ́ bá ń bẹ́ ọlọ́run nígbà bá kan náà àti kíní àti kejì kò sí tó dá ń bẹ́ àfi kí méjì kí ó papọ̀ ń bẹ́ ó náà ló dá àti sàlàyé mẹ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ikhlas ẹlẹ́ẹ̀kejì alimutaba káfikọ́sí annabi là ń sàlàyé lọ́wọ́ àwọn òṣùwọ̀n tí a máa fi wọn iṣẹ́ wa tó bá bá ta nẹ́bì mu wọn là ń kà lọ́wọ́ mẹ́fà àti ka márùn-ún ẹlẹ́ẹ̀kẹfà náà ni a ṣe àlàyé lónìí àmọ́ fáǹfààní lẹ́tí sẹ́yìn ń gbọ́ wa lákọ̀ọ́kọ́ àbí tí ó láǹfààní àti gbọ́ àwọn ìta kà á kàn ka àwọn márùn-ún yòókù á fúnra wa ká tó parí ẹ̀ sórí ẹlẹ́ẹ̀kẹfà kí iṣẹ́ wa tó lè bá tànẹ́bì mu alákọ̀ọ́kọ́ nǹkan tó bá nídìí ká wo alákọ̀ọ́kọ́ yìí ń bẹ́ẹ̀ ó náà ni asabab ìdí kí ni reason tó bá pé ìjọsìn tá a ṣe yìí ó nídìí kan tá ẹ̀ máa ń ṣe ànẹ́bì ló gbọ́dọ̀ ìdí yẹn ṣe gbogbo ìjọsìn tá bá ṣe pẹ̀lú díkan pàtàkì tí bá ipá náà bí fìdí ẹṣẹ́ àgbọ̀rọ̀ torí ẹṣẹ́ o ẹwà tán sí mọ̀lú lónìí tẹ́wà bí i pé kí ló tán fi sí mọ̀lú wọ́n ni torí kún bí anábì lọ́jọ́ báyìí sánábì wá torí kún a máa sì kan mẹ́ níjọsìn àbíkẹ́pá nábì sallallahu alaihi wasallam ló ju ayé náà fún wa gẹ́gẹ́ bó sì ju lápèjúwe ní sinimá sí mẹ́bá sí hajjú àfikó dé kàábà àmọ́kìnrin á ní pé wọ́n fẹ́ ṣe ìbádà kan àfikọ́ tó délú kan á rò pé sánẹ́bì ló ní á lọ lóhun bí kẹ́wọ́n lọ kaulak sánẹ́bì ló ní á lọ bẹ̀ tó ní ká lọ sí lọ́ba ń bẹ̀ bí dí àlélẹ́yìn àwọn míì ní sínú àwọn mùsùlùmí ọdọọdún oní wọ́n ń sòkú àwọn òbí wọn méjèèjì sánàbí ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alkaifiya bóò láti ṣe nǹkan yìí anábì ní ó ju ibá ti ṣíjọ́ sí fún wa ẹsí báyìí òun náà ni al-adad annabi ni wọ́n fún wa ní ẹsẹ̀ nǹkan báyìí iye báyìí ẹsẹ̀ náfílà iye báyìí ẹsẹ̀ àtẹ̀sìbíhù iṣẹ́ báyìí ẹgbàwẹ̀ iye báyìí gbogbo ọjọ́sìn tábá fi lè ń fi nọ́mbà sí fúnra wa bí ibá ipá náàbì ló fi sí fún wa ìbádà náà ọlọ́run nígbà lọ wa mo rò pé àwọn ilé láti sàlàyé sẹ́yìn ó ku ẹlẹ́kẹfà ó náà ni alijins gbogbo ìjọsìn tá bá fẹ́ ṣe tó máa ní irú nǹkan báyìí lẹ́ fi ṣe àníbì ló gbọ́gbé kalẹ̀ lápèjúwe ẹwọ léyà tá ń pa ó ti nírú àwọn ẹran tí ànábì sallallahu alaihi tó ní a fi pa léyà àwọn ẹran mí ń ó lẹ́tọ́ ká fi ká jẹ nínú ṣẹlá islam àmá nábì ò mẹ́ńṣán rẹ̀ ká fi paléyá irú ẹran bẹ́ẹ̀ àbúrò fi paléyá irú nǹkan wo láá lóòkù irú gbogbo ìjọsìn bá ti pé ó fi mú ìran kí ni náà irú nǹkan wọ́n láfi ṣe bọ̀tí lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn náà ti mú àwọn ìjọsìn fún irú nǹkan báyìí ní ẹlò irú nǹkan báyìí ní ẹlò irú báyìí ní ẹlò hadithi àríkọ́ àdábí lè irú nǹkan báyìí ní bàbá ṣe tasbih adkar àwọn adkar tí nọ́mbà rẹ̀ bá kí láfi so nǹka irú ìran nǹkan wo láfi ṣe òǹkà ìntàfi ṣe òǹkà òun náà lọ́wọ́ èyí tó wà ní hadisi anábi sallallahu alaihi wasallam lẹ́yìn ní ká fi ọwọ́ ká so òǹkà láfi mọ́ hadisi kan fún wa nígẹ ẹjọ́ àwọn tí wọ́n lọ mókúta wẹ́rẹ́ tí wọ́n fi ń ṣe òǹkà Abdullahi ibn Mas'ud ìkanáà sàábí anábi sallallahu alaihi wasallam ó takò wọn ó lè tẹ́ ṣe yá ànábì ò ṣe rí sàábì ò lẹ́yìn tó ṣerú ẹ̀rí ẹ̀yìn yìí tẹ́ ṣe yìí tó pé a bàbá fẹ́ sọ́nkà àfi kó jẹ́ pé ọwọ́ wa ìka ọwọ́ wa ó láfi sí òǹkà ó là nábì ń lò kódà nábì sallallahu alaihi wasallam ó tó bá jọ àlìkìyàmá àwọn èèyàn ń lò anábì sallallahu alaihi wasallam kò ní àlò kò sì sí hadisi tó lálàáfíà tí ń sọ pé ká lo nǹkan yẹn kó tó yẹ pé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní yàpá lórí ẹ̀ àmọ́ gbogbo wọn gbà pé ọwọ́ òun lànàbí ìlú sallallahu alaihi wasallam ẹni tó wá lè wá lè lu ọwọ́ tí ó tún wá lo tẹ̀sùbá òun lè tó yẹ pé ní àpọ̀ ẹlákàyè ò gbé nǹkan òun nìbá ní kò òun lọ́wọ́ lákàyè ò bá ti gbé ẹ̀rọ tàbí àwọn akẹ́kọ̀ọ́ so àwọn nǹkan wọ̀nyí àwọn lámọ̀ wò níbi àwọn nǹkan tá bá fẹ́ ṣe tó jẹ́ ìbáadà wa táàmà pín ní ó bá súnnà mu àbí kò bá súnnà mu so bá là nábi sallallahu alaihi wasallam so bá mu àbí kò bá mu irú ìran kan tá nábi sallallahu alaihi tàbá ń fi nǹkan míì tàbá tó wọ́n fi ń replace rẹ̀ àbá tó wọ́n pẹ́ báyìí ní ẹsẹ̀ àà ìyẹn ti tako Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí fún làwọn mọ́jẹ̀mú lọ́wọ́ fi gbàṣẹ lọ́wọ́ wa yàtọ̀ sí pọ́lọ́wọ́ bá ò ní wá gbà á gbogbo ṣẹ́ tá a bá ṣe ìbádà tá a bá ṣe tá a láfẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá tí ìyá ń bẹ tí yóò jẹ lórí ẹ̀ o àti fún aládùá àti fún wa ní ẹ̀rí ti ìkíláàsù àwọn mẹ́ta kan lọ́kọ̀ mú wá tí ó sọ wọ́n sínú náà wọ́n wá ní kí làwọn ṣe adúrú gbogbo dẹ́dá táwọn ṣe yìí ọlọ́run ló sallallahu alaihi wasallam kò anábi sọ́lọ̀ ìyákún wà muhdathatil umur anábi dọ́dọ́wọ́ yíò pẹ̀lú àwọn àdádálẹ̀ o fa inna kulla muhdathati bid'ah gbogbo àdádálẹ̀ ń bídíà wà kullu bid'atin dalalah gbogbo tó bá ti jẹ́ bídíà ànú ni wà kullu dalalatin finnah bàbá wá ní nǹkan ọbalẹ́kẹ́ ọlámọ́sà fún alágbọ́yẹ́sìn aláìlá ní òtún ọ̀pá sọ pé bídíà gẹ̀fẹ̀rí ni àwọn bídíà ó burú púpọ̀ jẹ ká jìnà sí ẹ jẹ́ ká gbìyànjú o káyé kí jọwá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ètò tá ń gbọ́ yìí ó náà ní ètò tawhid fáfà ní àwa tí afẹ́bára dá sí ètò náà bóyá kálukú rẹ̀ tún lè gùn jù yìí 070 35 seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six ìmìlọ́mọ yainu islam ali usman bawa asalaamualeykum wa rahmatulahi